بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا أولى ولا قوة إلا بالله عليه العظيم ọlọ́run kọ́ yọ́nu sí wa ní ayé àtúnlé alkiyama ìgbésẹ̀ wa tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká tọrọ àlékún kí á ti gẹ̀ fún ẹni mímọ́ aṣáájú ẹ̀dá ànábì Muhammad lọ́wọ́ lẹ́yìn wọn sọ́nà اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد آمين آمين ìgbésẹ̀ wa tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni ká ṣàdúrà fún àwọn àfáà wa àgbà tí wọ́n ní orúkọ àlùbáríkà olùkọ́ wa àgbà òní láti abdul basi muhammad lọ́wọ́ bá nílé fún ìkẹ́ wọn. àti gbogbo àwọn tí wọ́n jọ ṣe iṣẹ́ lọ lọ́jọ́ ṣiṣẹ́ Islam táwọn náà ti lọ́gbọ́ náà gbogbo wọn lápapọ̀ náà bá lè ṣojú àlówó wọn àwa náà ta wà láyé náà jẹ́ àfi dáadáa bá wọn ká ní àtúbọ̀tán tó dáa ká rí ọ̀nà ọlọ́run ká tó kó láyé bàbá kó láyé tán ká tún bá ìyọnú ọlọ́run pàdé náà ṣe bẹ́ẹ̀ fún wa o àyà tí wọ́n bá ní kà nínú ọ̀rọ̀ ọlọ́run ó fẹ́ sọ fún wa nípa ìtẹ́wọ́sọ́lọ́run òun náà ni ó fẹ́ sọ fún wa a sì fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ kan fún gbogbo àwọn àwọn ẹlẹ́sìn ọlọ́run lóbìnrin tí wọ́n bá ọlọ́run ṣòwò ní ìjẹjọ́ nígbà tá a kárí lásànà àti àwọn ọkùnrin náà tí àwa náà tún kún ọ lọ́wọ́ àwọn wárákà tí agbàsọwọ́ a gbogbo tí wọ́n bá ń fún wa tọ́jú ẹ̀dàkùn ẹmọ́ tọ́jú rẹ̀ nǹkan gidi ní bàbá nǹkan pàtàkì ní kìí ṣe tẹ́yàn máa jù síbi ọ bá rí wọ́n kọ ọlọ́run tó ga ní bẹ́ẹ̀bẹ̀ kìí sì máa fi di nǹkan ẹ̀rìn àmọ́ fi di ẹ̀fẹ́ nǹkan ẹ̀dàkọ̀ ẹ̀mọ́ gbogbo wárákà tó bá pé ó kọ àgbà fi di nǹkan o. wọ́n ní gbogbo wárákà tí orúkọ ọlọ́run bá wà ń ká fi di ẹ̀fà ká má tẹ̀ fi láàyè ayọ̀ tí ń wáyá bá ní kà bá ní آية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني يستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم دار

ọba yín ọ sọ wípé ẹ pè ẹ pè mí wọ́n dá yín lóhùn ọba wa ní sọ̀rọ̀ ọlọ́run. iná làdínà ya sábìbìrù náà lè bá dá sí. ọlọ́run ní dájúdájú ẹjọ́ àwọn tí wọ́n ṣe gírímákàì ìgbéraga ìjọra ẹni lójú tí wọn ọjọ́ ṣùfọ́ ọlọ́run tí wọn ò pe ọlọ́run. tó yẹ pé nǹkan míì ni wọ́n ń jọ́sìn fún ọlọ́run irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n wọjá lọ́nà tí wọ́n sì wọ́ dáhìrí náà wọ́n wọ bẹ̀rẹ̀ ń tọ́jẹ pẹrẹ náà mọ́ sí alọ́mọ gbà sọ́wọ́ òun náà ni. akọ́fẹ́ mẹ́nu bá ó sì jẹ́ ẹ̀bùn fún gbogbo àwọn ẹlẹ́sìn ọlọ́run lóbìnrin èyí tí wọ́n ṣe ìbọ́lọ́sòwò ní wọ́n ṣe kọ́rí lásànà ní ìjẹjọ àtàwa náà ta kún ọ lọ́wọ́ a wà bẹ̀rẹ̀ sí máa gbọ́ ohun tó wà nínú ẹ̀ báyìí. بسم الله بسم الله الرحمن الرحيم وبه نستعين ní àkọ́kọ́ ẹjẹ́ àwọ́kọ́ ṣe àfọ̀mọ́ pẹ̀lú ọpẹ́ dúdú fún ẹlẹ́dàá wa ká sọ pé ṣubú ẹ̀ náà ha ní ìrìnà ṣubú ẹ̀

ọba àkáyìn tí kàyìn rìn ò lópin ọba tó hàn sí nǹkan kan ò borí ẹ̀ ọba tó ṣe pé ọpamọ́ sí nǹkan kan ọpamọ́ fún ọlọ́lọ́run àwa bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run náà ká máa wọnú tíràtà àgbàsọ́wọ́ bismillahi walhamdulillahi wassalatu wassalamu ala rasulillahi wa ba'd a bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run a dúpẹ́ fún ọlọ́run atọrọ ọ̀kẹ́ àtìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run ànábì muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà فهذه ni ẹ̀bùn fún àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹni tó gbà gẹ́gẹ́ bí wọ́n ṣe pé a fi ṣe ẹ̀bùn fún torí níjẹjọ òun la ṣe kọ́rí lásànà fún ìlọsíwájú Islam tọ́jà tẹ̀yìn obìnrin ládàsá ẹ sì gbìyànjú ẹ gbìyànjú àwa tá a jọ́kùnrin náà àwa náà tún kùnrin lọ́wọ́ ń bẹ mo tẹ̀yẹ pé àwa náà ṣe ti a níjọ ṣùgbọ́n ẹ̀bùn yìí ẹ̀yin obìnrin lẹ ní ládàá. ní nìsá ìmùsùlùmá àti ẹ̀yin obìnrin lẹ́ni ẹ̀bùn yìí ní àdásà nípa mímẹ́nu bá àwọn tó lóókọ lóókọ nú àwọn ẹlẹ́sìn ọlọ́run lóbìnrin tí wọ́n ti lọ. wọ̀lùfọ́bùn wọ̀lẹ̀ wọ́lẹ̀ wọ̀dà ọ̀bùn wọ̀dà ọ̀bùn. àwọn tó ṣe pé wọ́n níyì wọ́n lọ́lá wọ́n nímọ̀ wọ́n tún jẹ́ olùsìn ọlọ́run nínú àwọn obìnrin wọ́n pọ̀ ó arípẹ́ iná ń kọ́sẹ̀ wọn. منهن سارة زوجة زوجة بنت إبراهيم الخليل عليه السلام nínú àwọn obìnrin tí a fẹ́ sọ̀rọ̀ yìí tí wọ́n ti lọ tí wọ́n sì jẹ́ ẹni àpọ́nlé akí àwọn alájì ìwà ń fọn ẹlọ́kan ní òṣìṣẹ́ tí wọ́n ti gbà. nínú àwọn obìnrin ìṣáájú tí wọ́n ti lọ tí wọ́n ga ní ẹ̀sìn ní ọlá ní mà nínú wọn ni arábìnrin sáárátù tí ó jẹ́ ìyàwó ànábì wa Ìbùráhímù ẹni tọ́lọ́ ń ṣe ní ààyò rẹ̀ náà فإليك هذه الكلمات التي تضرعت بها إلى الله تعالى ẹ̀yin ẹlẹ́sìn ọlọ́run lóbìnrin wọ́n ní ká tẹ́wọ́ gba àwọn gbóná yìí èyí tó ṣe wípé arábìnrin sáràtù ìyàwó ànábì Ibrahim alilu rahman ó fi tẹ́wọ́ sọ́lọ́run nígbà tí. èèyàn máa wọ́n fún àti àmọ́ màmá ní fi nínú ìmọ̀lúkì àwòjàgbáre nínú ìjọba àbẹ̀rù. nígbà tí ó bọ́ sọ́wọ́ ọ̀kan nínú àwọn ọba ọba àpáǹlé. bọ́dà máa tàwàdọ́ àti ìwọ̀sọ́lẹ̀. ẹ̀kọ́ tó a fẹ́ kọ́ yìí ó ṣe bẹ́lọ́n ṣe bẹ́lọ́n ọlọ́run fẹ́ kéèyàn máa kéèyàn sáwọn ọmọ nǹkan ní ìmọ̀ arábìnrin sáràtù ìyàwó Ibrahim alilu rahman ọgbọ́ sọ́wọ́ ọba àpáǹlé bọ̀wá tó débẹ̀ Ibrahim alilu rahman wọ́n ń lọ ní lórí ìrìn wọ́n ń lọ ṣùgbọ́n ọba yìí ni. ó wá fẹ́ kọjá ń bẹ̀ ọ̀nà sam ọbàgbà ni wá yan àwọn aṣọ́bodè pé gbogbo obìnrin tó ti dá tó bá kọjá ní orí ilẹ̀ ẹ̀hún ìbọ́síbò kí wọ́n jẹ́ kọ́kọ́ wá rí iná ọlọ́run fún lẹ́wà ọ ṣùgbọ́n Ibrahim alilu rahman ó ní Ibrahim ọ̀dẹ̀ kọ́kọ́ gbé pamọ́ ó gbé pamọ́ síbẹ̀ náà wọ́n ní èèwọ̀ lẹ́ẹ̀dá sọ́bù yíyá àbá ó ní ọmọ ìyá àwọn ni nígbà táwọn aṣọ́bodè náà ni wọ́n ní àà eléyìí ò lè lọ lásán o yóò fojú kan onílù lọ́dọ̀ àwọn. Ibrahim wọn ní àná Ibrahim ta lé léyìí ah, ọlọ́mọ ìyá àwọn ni òun náà ni Alilu Rahman ó wá sọ fún ìyàwó rẹ̀ Sáràtù. ó ní wá dé ọ̀dọ̀ ọba ọba yàbá abíra ọba pòkíìtì ni o tí wọ́n ránṣẹ́ sí ọ̀yọ́ o ọ̀rọ̀ tó ń sọ má nírọ́ o tó wá bi ọ léèrè ń tó ń sọ ni pé ọmọ ìyá àwọn ló o ó ní tó kó wọ́n sọ báyìí ni pé lórílẹ̀ ayé níjọ́ náà kò sí ẹnìkan pẹ̀lú òun tọ́mọ ọlọ́run lọ́kan àyàfiwọ arábìnrin ló ń fi pè ọ ní ọmọ ìyá àwọn bẹ́ẹ̀ nìyàwó ẹ̀sìn ìgbà tí arábìnrin ìwà dọ́dọ̀ ọba kò kíyìn ohun ìmọ́lẹ̀ arábìnrin náà ti tàn sí àà ọ̀nà máa lọ́wọ́ lọ́wọ́ sí ọ̀sán lẹ́yìn. ó ń bi léèrè pé bóòlù ṣe jẹ́ ó ní tí àáfàá wí náà ni ọmọ ìyá àwọn náà ni wọ́n ní da gbogbo obìnrin tó bá rí bìí rẹ̀ yìí wọ́n yìí kọjá lásán lọ́dọ̀ lórílẹ̀ wo àsìkò wò rí wọn wọ́n wọ́n máa ṣàṣepọ̀ ah sọ́rọ́ tún ní àwúsù billahi minash shaitanir rajim àwọn ọ̀gbọ́dọ̀ sórí ẹ̀ ah wọ́n ní ó ní bẹ́ẹ̀ kọ́ o ohun tí ó wáyé ni ó ní dáa kúkúrú ẹ fóònù ìṣẹ́jú díẹ̀ ẹ wo síra o wọ́n ní ó sàlùwàlà ó kírun ìrìnà fílà ó tó wá fẹ́ fi bẹ́ẹ̀ rí o abẹ́ fi wá kọ́ ẹ̀yìn obìnrin náà ká lè bá a ṣe dáadáa kẹ́ gbàgbọ́ tápò kẹ́ jìnnà sí àwọn alábàárin burú tí wọ́n sọ ń dẹlẹ́bọ ìlànà tọ́lọ́run fi ń sìn ní ẹ tí ṣe ìlànà Islam kẹ́ẹ̀sì bàbàrà ọkọ yín kẹ́ẹ̀mẹ́ mú ọlọ́run méjì ọ̀kan ṣoṣo lọ́lọ́run ìgbà tí sọ́rọ́ tó wá sọ̀lù àlátán tó kírun tán ọ̀bọ̀ wa tẹwọ́ sọ́lọ̀ ọlọ́lọ́run sọ̀rọ̀ pé àyà ìtẹ́wọ́sọ́lọ̀ láti ka o tọ́lọ̀ ń sọ pé ọkọ́ ọba yín ọba wa ọba tí ó yẹ̀ tí ó gbò tí ń gbọ́ wa tí ń rí wa ó ń sọ fún wa pé ẹ wọ́n dáhùn àwọn tí wọ́n ṣègbéraga àwọn tó tí wọ́n ò pe ọlọ́run ọlọ́run ejú wọ́n ànámà wọ́n ó sì wọ rẹ̀ pẹ̀lú ẹ̀tẹ́ ọlọ́run mọ́jà àwọ̀ náà ó sì á lọ́mọ náà.

tó ló ti bọ́ sọ́wọ́ ó ti bọ́ sínú àjàgà ó ti bọ́ ọ̀nà tàkùtì ọba burú kò sí tó lè yọ ọ́ bí àfọlọ́hùn wà pẹ̀ ọlọ́run ọlọ́run ẹkùn tàbí alámọ̀ ánìyàn àmọ́ ń tò bíbíà ó ní wà ọlọ́run ọkùnkùn mà wípé òun gbọ́ ọ̀gbọ́ lódodo òun ò ṣe èméjì sí ọ وأحصنت فرسي إلا على زوجي òun sì kíyèsí pamọ́ àwọn ẹnu ọkọ àwọn nìkan ẹlòmí ò rí orin ju àwọn lọ فلا فلا تسلط علي هذا الكافر ọlọ́lá ó ní mo ti jẹ́ ọ̀rùn ọba gbogbo ẹ̀rọ burú tó gbà sí mi mọ́jọ rẹ̀ ọ̀sẹ̀ ọ̀nà ápùsọ̀ lítẹ̀ àlẹ́yà ásàlìkáàkì yìí ọba kèfèrí gbogbo agbára tó ní ọlọ́run mọ́jọ lè lo ọ̀kan kan lórí ìhun ń bẹ́ o tó torí ẹ̀yìn rogodo tí ń bẹ nínú tíra nù tàbẹ́gẹ̀yìn obìnrin ọmọ kílẹ̀ náà fẹ́ fi bẹ lọ́wọ́ kí lọ bá fi bẹ lọ́wọ́ ìyá ohun tí sára ti fi bẹ lọ́wọ́ ni ọlọ́lá ọlọ́mọ ẹni àmọ́ ìṣòbíkà lódodo wà àṣán tó fárí sí ilẹ̀ aláàzáòjì òun sì fi èsì pamọ́ àwọn ẹnu ọkọ òun nìkan òun náà lẹ́lẹ́tọ̀ọ́ ẹ̀ nítorí náà lọ́n kèfèrí tó ń bọ́ sọ́wọ́ rẹ̀ yọ òun dá o wọ́n jẹ́ olú agbára aburúlẹ̀ lórí o ọ̀rọ̀ rọ́ọ̀wì ó dá wá fẹ́ lò lẹ́nu àátẹ̀síwájú ṣùgbọ́n àdúrà òun ẹn tó lè fi bẹ lọ́run náà yóò wà ṣùgbọ́n ọlọ́run lọ́mọ wọn obìnrin tí ó sọ pé ọlọ́run okúkú mà kó ń gbọ́ ọ̀gbọ́ lódodo obìnrin tó lè kọ́ sọ̀yà rẹ̀ okúkú mà kó mọ gbọ́ lódodo ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìbọ̀wá tí nǹkan bá ti kù díẹ̀ ni ó ti bara jẹ́ tí ìgbà pé kò pèrè lẹ́ni ọlọ́run yóò ti bara jẹ́ ọbẹ̀ jẹ́ pé nǹkan jíjẹ mímu ó ọṣẹ́ pẹ́rẹ́ díẹ̀ ẹ bá ní ẹ̀ṣẹ̀ sùúrù àwọn olóṣè sùúrù eléyìí o ṣé ìwọ náà sọ wá lè bẹ́ lọ́run pé ọlọ́run ó ti mọ̀ pé mo gbọ́ gbọ́ lódodo ìwọ tó ń fẹnu ẹnu ẹ̀ sọ̀sọ̀kúsọ ìwọ béèrè. tí nǹkan bá ṣẹlẹ̀ o ọ ó ti bàrà jẹ́ ó ti sọ̀rọ̀ tó lòdì sọ́lá ẹ̀yìn àwọn tí ìyá wa o. tì tó ti bẹ̀ lọ ọlọ́lọ́ ikún tàtà lámà ní mà pé mo gbọ́ ọgbọ́n lódodo wàá sáré tó fàrìjì mo sì kíyèsí pa náà mi ilá àlásà òjì ọ̀nà ẹlẹ́tọ̀ọ́ torí náà pàlá tó sà níbi àláyà asálíkà àfíra kèfèrí tó ń bọ́ sọ́wọ́ rẹ̀ yọ òun kó òun àdánwò rẹ̀ mọ́jọ lu agbára ẹ̀ lẹ́yìn lórí ọlọ́run sì ń gbàdúrà ọlọ́run gbàdúrà o ẹ̀yà àwà tẹ̀síwájú o ẹni tó wá gba ọ̀rọ̀ wá ń bọ̀rọ̀ lọ فرفع الله تعالى الحجاب عن بصر إبراهيم أدى أنها لم تغب عن معاينته أواهو نبي إبراهيم عليه الرحمن ibi tó wà síbi ọba yẹn wà ó fẹ́ẹ̀ tó mẹ́ẹ̀lì kan ohun wa. ọlọ́run wá ká gbogbo gbogbo àgàgà tó lè jí lójú tí òfin ní rìnà rí ohun tí ń ṣẹlẹ̀ sí ẹ̀ kápẹ́ ànábì ànábì ibrahim alil rahman ọ wà ń bí báyìí ibi obìnrin sì wà jìnnà lọ́dọ̀ ọba ọlọ́run ní kí wọ́n ká gbogbo àgàgà àti gẹ̀mẹ́ni àti gíní ọlọ́run wọ́n kí àmì ibrahim kí nǹkan kan mọ́ fi pamọ́ nípa ọ̀rọ̀ obìnrin. ìyàtìmá iná kọ́lìbòho lè bá farabalẹ̀ nígbà tó bá padà tóbìnrin bá ṣẹ́rí wá bá ọlọ́run fẹ́ràn àwọn ìrìnàbí ọlọ́run pọ̀. kí èmìjọ́ máa bọ́ sọ́kùn ẹ̀gbẹ́ ǹjẹ́ obìnrin ọjọ́ba yóò ti kúṣe báyìí ti sílẹ̀kùn tí ọ̀yẹ́ ó sí báyìí sọ̀rọ̀ pé ọlọ́run sọ́nú ọlọ́run ó fi dá àmẹ́rin ẹwà wọnú inú ṣọ́látù àmì àmì ẹwọ náà àyà náà àyà tó fẹ́ kà náà àyà 75 àyà àdọ́rin àti márùn-ún ẹbá mi kà ṣọ́látù àmì àmì وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من المؤمنين Allahu Akbar ọlọ́run fẹ́ràn àwọn ó fẹ́ràn àwọn àyò rẹ̀ púpọ̀ ojú àánú ọlọ́run ọkà pò lára àwa náà o ọlọ́run ni ẹjẹ́ bá dúró o nínú wáàsí kan tí à ń ṣe àtúnṣe náà ní ó túbà wa tó yìí àwọn àfáà ni wọ́n se wà fi àwọn àfáà tí súnmọ́ àwọn ni wọ́n sọ pé mọ́ ní àrádà àríbà àtà pẹ́lẹ́ àríbà àtútà kìfì wọ́n lẹ́n tí bá ń fẹ́ nǹkan mẹ́rin wọ́n ní nǹkan mẹ́rin sì tó fún à ń ẹni wọ́n tọ́ wá sùn ọ̀fọ́ gbọ́jú tọ́lọ́ náà àsìkò díẹ̀ láálò Pátárì ìyàjú yàmì náà lọ bẹ́ẹ̀ sọ́jọ́ mọ́lá àìlójàre. Láàlú Wọ́n ní ọ̀rọ̀ níbi Ibrahim Alilu Rahman àti ìyàwó rẹ̀ Sàárátù láti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn arántí ọ̀rọ̀ àwọn àfá oníwàsì tí ẹni mú ní àràádà àríbà àta pálí àríbà àtù ẹni tí bá ń tẹ nǹkan mẹ́rin kọ́mù sí wàhálà náà nǹkan mẹ́rin ti tó fún àkọ́kọ́ ni pé mú ní sọ ìbáàn aláhùn gbogbo tí bá ń fẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ tí ìyà lẹ́yìn ẹni ọ̀rẹ́ tí ìdáyàn ọ̀rẹ́ tó ṣe é fàyàbalẹ̀ sí wọ́n ní ọlọ́run ní kò kó ìwọ àtẹ́mí ọlọ́run ní ká mú lọ́rẹ̀ tó nímọ̀ sí pé ìfẹ́ rẹ̀ ní ká ṣe òun lọ́lọ́run ṣe fún ànábì Ibrahim alilu Rahman àtìyàwó ẹ̀ àwọn ti gbàgbọ́ lọ́run lórí àwọn èkejì Bàbá ní àrádà múnisán, wálíkúrí ánù yàkìfí. Ẹni tí bá ń fi ẹni tí máa bá àyàn ṣe fàájì, tí ò ní pé ẹ̀gbọ́n òun lọ, fàájì tó ń bá ń ṣe ètò. Alkùránù ní kó ọmọ ọba ṣe fàájì. Ó kéré tán pọ̀ kó mú bá máa kà lójúmọ́. O hmm. lónìí bá ṣe o kere kéré tó ipò ṣúlátù ìlàs wọ́n ní ọmọ ọ̀gá mẹ́ta ó tó sùn èyí náà wà pọ̀ jù bí àbí ó yẹ pé ẹ̀sùn ló oye wákàtí tó nù ń bẹ̀ hmm. ó ní ọmọ ọsùn kùránù ni o mú ní ẹni tí ọ̀bọ̀ ṣe tọ́wá tiẹ̀ tó wá dé tẹ̀síwájú ó ka sóràtù tàbáraka sóràtù múlíkì ọgbọ̀n ayà wà ń bẹ̀ ó máa kà láìláìlẹ̀ lọ́kà ń bẹ̀ bàbá èwo ló ṣe é kà ìyá àfi kí là á jẹ o kí là á mú o àlè alúbàbá sì jẹ́ ọ náà padà jẹ́ tó ẹni tó bá ń fẹ́ ẹni tí ó bá ṣe fàájì olùbá ṣe fàájì alukùránù ti tó ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ mẹ́líkọ̀ ní átù tàkìfì ẹni tí bá ń fi owó tí ń fowó lápò lápò lápò owó ṣẹ̀gbẹ̀lú kí owó tó bá ń fẹ́ wọ́n lọ dáa ṣùgbọ́n wọ́n ní kọ̀ náà tù tàkì wọ́n ní ọkàn tó fún ayu ọkàn láàpẹ́ ní tẹ̀lọ́rùn ó ní ọlọ́mọ bàbá ó lè ní nǹkan kò sí ń tó ní láyé tí ó tó ọ àfijọ́ bá gbé nù sàárè. ọgbẹ́ ọmọ adú ọmọ ètò náà ẹlòmí ẹni ó tó á bí ò tí tó ní síbẹ̀ náà ọmọ núrò ọmọ núrò tó bá fẹ́ kí pẹ́pẹ́ ọ̀rọ̀ jẹ́ tó ń wọ́n ní ọkàn ó tó láìsí jẹ́ àmẹ́mà lọ́wà ẹni bá ń fẹ́ oníwáàsì wọ́n ní kùtù tó ọjà lọ wáàsì ah, ẹnu bọ́ kọ́ máa lónú lẹ́ẹ̀kọ̀ọ́ kan nípe lámọ́rí ń kọ́ dóòlà ń kọ́ mo ni wọ́n lọ ah, ikú tó níwáàsì ooo tó ibi dáa ti wá lọ ni pé وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين gbogbo ẹni tó bá ti bọ́ lọ́n dúró ọlọ́run máa dúró tì wọ́n ni ọlọ́run kò ṣe àwa náà lẹ́ni tí ó lè bọ́ lọ́n dúró ọlọ́run wákàtí líkà ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ọlọ́run lọ jẹ́ kí Ibrahima alilu rahman ọjọ́ kó rí ìjọba ìjọba ayé àti tọ̀run mọ́làkúndà ni pé gbogbo tí máa ń jẹ́ àgàgá ọlọ́run la kàpọ̀ òfin tí Ibrahima bá báyìí tó wá báyìí, àlọ́ ọlọ́run yọ́ mọ̀ gbogbo tí ń bẹ ń sánmà yóò máa wò ó àrìjánà yóò máa wò ó bẹ́ẹ̀ náà wà ní orílẹ̀ ayé ìyìn àjò tó jìnà ibi tí a mú ìyàwó ẹ̀ ìlọ́dọ̀ ọba kèfèrí ó jìnà ó jìnà síbi ọwà gbogbo tó lè di lójú ní ìgànná ni àyìn òkè ni igi ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ tí ọba yẹn tó fẹ́ bírà tó fẹ́ fi ìyàwó rẹ̀ dá gbogbo ẹ̀ ní bírànà ní kedere lọ́ọ̀kan mo ti wọlé tó ní àìwọ èèyàn lọ́dá tó báyìí àmọ́ ló ti ń bọ̀ àwọn olè ọkọ̀ tó lọ tó tíyàwó olùwọ́ pé aṣọ arábìnrin pé ọ̀dà ẹgbàá ńláyè wọn òun ní ẹfọn láyè díẹ̀ ó gbọ́ wá ṣe ni pé ó ṣàlùwàlà ọyàn náà fìlà ó pe ọlọ́run dá ń sọnù ọ̀pọ̀lọpọ̀ ni ò lè pe ọlọ́run àwọn kan wọ́n ń dá wọn kiri ká wọ́n ẹgbẹ́ yìí ìṣẹ̀bẹ̀ ebólùgbélé fọ́lọ́run lẹ́pẹ̀rẹ̀ ayé ẹ̀yìn lọ́ọ̀ ṣàlùwàlà ẹ ṣàlùwàlà tẹ́wọ́ sálọ̀hún ọlọ́run ò jìnà sí ló ṣe é àbíyá ṣùgbọ́n kò sí gbàgbọ́ ọ̀gbọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́lọ́ngbọ́ èèyàn díẹ̀ ló lè fi tí sáàtù ló fi bẹ lọ́run èèyàn díẹ̀ ló lè fi bẹ lọ́run abẹ́yìn ọ̀gbọ́ tí sáàtù وآسنت ntụparị إلى على ala فلا تسلط علي tụsọ كافرة ọlọ́lá ọkùnkùn mà fún ọgbọ́ lódodo obìnrin mélòó ló lè sọ gbólóhùn yẹn fún gbọ́lọ́ǹgbọ́ lódodo ọba gbọ́lọ́ǹgbọ́ lódodo gbogbo ọ̀rọ̀ kájákájá a máa tún jáde lẹ́nu ẹ̀ ní ìrànkan wá ti ṣẹlẹ̀ wẹ́rẹ́ báyìí ó ti bà ìmánì jẹ́ ó ti bà ìmánì jẹ́ ẹ̀yà wá kan ṣe ṣe o ẹ̀yà agbọ́n ẹgbà ń lékè o láti ẹ̀ṣẹ́ pé ara rẹ̀ jẹ́ ẹ̀yà ni àà tó sì lọ gbẹ́ lọ́ngbọ́ wà tẹ́mi ẹ̀yẹ wọn ti sára tó ti bẹ̀ lọ ọlọ́lọ́wọ́ kúkú mà fún ọgbọ̀ mo sì kíyèsí gbà náà ni ọkọ òun nìkan lẹ́lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹni tó ń fi bẹ̀ ọ́nù torí náà yìí òkú ọba yìí bí àtọ̀fẹ́ fi ń dá ọlọ́run mọ́jọ lori lórí òun ló fi bẹ̀ lọ́nu ọlọ́run Ibrahim alilu rahman ó ń wo ìyàwó ẹ̀ lọ́ọ̀kan. Bọ́rọ̀bá Allah ta'ala lè hijaba an basar Ibrahim àtà náà lamtagbe, a máa yànàtì lèyàtìmá iná falko ìlà rọ́jà nílé. Náà, gẹ́gẹ́ bí ayé àtọ́lọ́gbọ̀n. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. Wọ́n pẹ́ ọlọ́run á mú ní ọ̀rẹ́ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a jẹ́ kí ibrahimu rí gbogbo àwọn mọ́làkù tàṣàmáwá ti wà lárílì gbogbo ohun tí ń bẹ tó jìnà ní sánmà àtìlẹ̀ aká àgàgà kó òfin. iná ní mọ́ọ̀kì àti pé kó lè jẹ́sọ nínú àwọn tọ́mọ àmọ̀dájú sáká ohun tọ́lọ́run máa ṣe fáwọn òjíṣẹ́ nù àwọn ìṣe èméjì nípa ọlọ́run wọ́n ti rí gbogbo nǹkan wọ́n lè sọ fún kèfèrí pé iná tó wọ̀ náà rè náà rè oúnjẹ lálálà ẹkún ẹ̀ làwọn ń sùn wọ́n lè gbé ọ ń sunkún ààrẹ àwọn owó iná làwọn ń wò yìí kí àwọn gángan kí wọ́n lè jẹ́ kan ní ẹni tó gbọ́ ọlọ́run gbọ́ lódodo gbogbo Ibrahima lójú ní àlàfo ibi tó síbi ẹ ìyàwó ẹ lọ gbogbo ẹ̀rọ lọ́n káràgà kú ọwọ́ àwọn òkèlè ní báyìí kọ́ máa kí káyà rẹ̀ ó lè fàyàbalẹ̀ nígbà ìyàwó ń bá padà wá ló bá padà dọ́dẹ̀. bàlámà dánàlì ọba kẹfẹ́rì ìgbà tí sọ́ọ́rọ́ tó parí tán tó ti pe ọlọ́run ah, ọba tí máa dáhùn.

ọwọ́ ọ̀sẹ̀ gbé mọ́ lọ́bá ń sọ pé à arábìnrin dákù lọ́wọ́ wọ́n wọ́n jẹ́ ọmọ lọ tó sára ọlọ́run bá ní túlẹ̀ ọ ẹnu bá ní túlẹ̀ tó wí ọwọ́ ẹ̀tún ti padà sáàyẹ ìgbà tí ó fẹ́ máa lọ ojú rẹ̀ òtún gbẹ́ à àwọn orí o lọ sọ́ọ̀fì ní jọmọ̀ máa lọ tó ń fi ń lọ òun yìí àwọn iṣẹ́ ọlọ́ ti dápọ̀ jù ní ẹwà rẹ̀ ìdápọ̀ òun ò tí ẹ̀fẹ́ rí rẹ̀ rí ọdápọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ fún sára wà. àwọn onítàn wọ́n lèyàn ọfẹ́ lè mọ owó gíláàsì lára rẹ̀ yóò lọ́wọ́ tún sí bó ti na wá sí lẹ́ẹ̀kejì ọlọ́run kọ́ wọ́n tún rọ. kódà mọ lọ́wọ́ nìkan ẹsẹ̀ tó tún fi gbẹ báyìí ọlọ́run kẹsẹ̀ náà ẹsẹ̀ méjèèjì náà tún rọ méjèèjì ọlá ọlọ́run ọlá lè sọ tí ó tó pé ìgbà òun gbọ́ gbọ́ òun gbọ́ gbọ́ ńgbà kan fẹlẹ̀ sí ọwọ́ ń bọ́ rẹ sọ sẹ́ni gbà máa wí bá fàádà gbẹ̀gbọ́ ò ti fò lọ ọwọ́ bá tún lọ ẹsẹ̀ tún lọ ọba di wọ̀jọ̀ nílẹ̀ fàádà fàádà wà tó yíwọ̀ òun òun ò ní gbẹ́sẹ̀ náà òun ò jẹ́ lè gbọ́wọ́ mọ̀ sáràtù ní ọlọ́run ọba ọba mi bá mi dáríjì bá mi túlẹ̀ ìgbà méje ló ṣe bẹ́ẹ̀ tọ́ba ní à ah, ò ní lọ lásán ọdọ ẹ̀pọ̀ olójú kòkòrò ọba mọ̀ wá dẹ̀rẹ́ ẹ̀keje tí ó pé ẹ̀keje sáràtù ní wá o wọ́n mọ̀ lọ́wọ́ gbogbo nǹkan ni Ibrahim rí bẹ́ẹ̀ ti jìnà sí tó wà Ibrahim ń wọ kedere báyìí lọ́ọ̀ká gbogbo tó lè di lọ́wọ́ lọ́lọ́n ti kápò ó ní ara ọba yìí jẹ́ kó wọ́n máa lọ pọ̀dẹ́lẹ̀ kejì tó tún yà sí òun fi ọlẹ̀ lọ́nu ọba wa tún bá ó túbá ní táúbà tá ní túbọ̀ òdodo pé ha àmì lélẹ́yìí o bóò ló ṣe jẹ́ tọ́bá ṣàlàyé ìyàwó ànábì ọlọ́run òun ìyàwó ànábì ibrahim àníbì ọ̀gbìwọ́ ọ̀gbókìkí ibrahim pọ́lọ́run ránṣẹ́ ni Kọ́ ọ̀nìbákà ni ohun tuntun bá àfá rẹ̀ náà lọ́pẹ̀ wa lọ́pẹ̀ wọn fẹ́ rí anábíbá rẹ̀ bá dé nígbàtí sáràtù dé ọ̀dọ̀ àfá rẹ̀ ọ fẹ́ máa rojọ́ pẹ́ngbà tó ń débẹ̀ òun òun yaná fílà ọba yìí ọ fẹ́ fọwọ́ kan ọwọ́ rẹ̀ abẹ́gbẹ́ ẹ̀mà ní gbogbo ẹ̀ ló وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ajẹ́ kí Ibrahim ò rí gbogbo tí ń bẹ ní sọ́mà àtilẹ̀. Ọlọ́run fẹ́ràn àwọn àmì bí ọdún. Ìgbẹ́ ní mọ́ọ̀kì ni kó lè bá àjẹ́ kan ní àwọn tó mọ̀mọ̀dájú ń pọ̀ Ọlọ́run. náà wá ti dúró tọ́ ọlọ́run ọlọ́run àmọ́ ya. sì yàn ẹ̀rọ ní máa ẹ̀sẹ̀ rojọ́ mi gbogbo ẹ̀ ló ń ti rí nígbà ọ̀dọ̀ aláàkeje ọ̀run ti ń dọ̀ láàmú lọ́wọ́ túbá ó ní bó ti rí gẹ́lẹ́nu ọlọ́ba náà wá níkà iná ọ̀wá. ọ̀hánọ́rọ̀ owó àgbẹ̀rọ̀mọ̀ owó àgbẹ̀rọ̀mọ̀. nígbà náà ti bẹ́ẹ̀ dé àfẹ́gbọ́lọ́ ń fẹ́ ṣe fún náà ni wọ́n fẹ́ tilẹ̀ sórí ire bá dìde sánà bí Ibrahim alilu Rahman ọpọ̀nlé ọpọ̀nlé onítọ́ ìyàwó yíre o ẹgbẹ́rin lọ wọ́n wà á bà ó yáàrí àdáhùn ó ní ṣùgbọ́n o obìnrin yóò fẹ́ fún lẹ́bùn ọba mú kanú àwọn ọmọ rẹ̀ ọmọge ọmọge lè ṣẹ̀bùn wọ́n ẹgbà ọmọge obìnrin yìí ò fún ọmọ ọba lọ ó ń bùn pátápátá ẹwọ̀n kan ẹwọ̀n tí bẹ̀rù ọlọ́run máa bà ọ̀rọ̀ mi máa bà ọmọ ọmọge oníwà ni ajára ajára yìí sẹ́rẹ́sù ni wọ́n bò ó ṣùgbọ́n sẹ́rẹ́sù náà má yọ̀ǹda fánàbí ìbẹ̀rù gbàtọ́ lọ́wọ́ tètè fún ajára sẹ́rẹ́sù lọ́mọ ọmọbìnrin tí wọ́n fún yìí òun fún yíyá fi ṣèyàwó ọyọ́lọ́ lè ṣe ọmọ lára rẹ̀ ọlọ́run bá sì gbàdúrà ọba wa olóyún ìsìnmáyìlá òun lọ́fà bí ismaila ajára lẹ́yìn ismaila ọlọ́run wa dá sáràtù náà ọlọ́ndò náà lóhùn náà ní iṣẹ́ aka ọlọ́run ní rí búrọ̀ ìmọ̀ samáwá wà ní ẹbọ Ẹbụ ẹbọ rí ẹbọ ọkọ yín rí ẹyẹ sọ̀rọ̀ sọ́kọ obìnrin rẹ̀ máa sọ̀rọ̀ sọ́kọ ẹ̀ lọ́rọ̀ sọ́kọ ọ̀nà tí ọgbà tí ó fi ronú kó dàbọ̀ jẹ́ pé jíjẹ rẹ ọlọ́run fi rẹ síbẹ̀ ọba rẹ̀ ẹwọ́n tó fi bẹ́ lọ́wọ́ ẹwọ́n tó fi bẹ́ lọ́wọ́ ẹ̀bùn tá a wá fún ìlú ká iná ẹ tí dáadáa síwájú ọlọ́run kẹ́ẹ̀lẹ́ máa fi bẹ́ẹ̀ kẹ́ẹ̀ máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ ṣé obìnrin tí wàá tọmọkọ bú dáadáa tí ó bú dáadáa tí ó rétè kánà èkánà èkánà ṣé iná ò fi bẹ́ẹ̀ lọ́wọ́ àbómìnrin tó yá pé ọ̀tọ̀ ni tó ń wí ọ̀tọ̀ ni tó ń ṣe nítorí ní ìdáwò tí ọ̀jẹ̀ kọ́kọ́ mà ọlọ́run mà ọlọ́run sì mà gbọ́ àwáyá àṣírí ọba tú yọ́ mọ̀ tó mú lásàrá yìí nípa báyìí ẹ̀bùn àdúrà yìí la bu yín lónìí a fi ṣe ẹ̀bùn fẹ́yìn náà orí pé kárí lásànà a gbé kalẹ̀ níyẹjọ ẹ sí gbogbo wa a dá sí àtẹ́ńtọ́ tó fi àníyàn dá sí ọlọ́wọ́ ọ̀dọ̀wọ́ rẹ̀ sọ́run náà yóò sì gbàdúrà náà yóò ẹ túbọ̀ ní ọlọ́run tíra yìí kẹtọ́jú rẹ̀ dáadáa tó fún ìṣẹ́jú dé a àwa àfìgbọ́ àfìgbọ́ wáàsì kó ìta àtìgbọ́ àwa àṣẹ àṣà láti pé sọlú àlé ìwà rẹ̀ bàó àbíwá rẹ̀ bàó ẹ̀yìn lẹ́yìn àwọn ọmọ ẹ̀yà bá. Àdẹ́dà sọ́lá tó ká tó wá bí wà pẹ̀lú ọ̀nà. Àwọn ká nàbà tí wá sáàdà ó máa ń lé àyà. Nínú àwọn ìbánisọ̀rọ̀ wa. ó sì jẹ́ ẹ̀bùn tí a fi ń táwọn fi ń síta fún ẹ̀yin ẹlẹgbẹ́ wa àjọmọ̀kéwù òun náà ni àwọn ìbéèrè tí àwọn Yahudi tí wọ́n gbé kawájú ànábì Muhammad ẹni tó lidia wọn. òun náà ni Abdullahi ọmọ Sàlámì a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́ẹ̀ ní wáàsí ọjọ́ jímà ah, ọlọ́run fún àmì mọ̀ọ́mọ̀ nínú ẹ̀rí pé wọ́n kí àwọn afáàkì wọ́n ní màmú mọ́dé lásàtì láti ìlú àlèmù àwọn mọ́kànlá kùtùbà níní àwàlá kàtàbà àwọn mọ́kànlá kùtùbà níní àwàlá kàtàbà. anáyìn muhammad sọ́dà àfáà ti ń kọ́ ọlọ́run sọ àfáà rẹ̀ sọ́mọ̀ nìyí wá náà jìbìrì kọ̀mọ́ ọkọ̀ kọ̀mọ́ ọkà ọlọ́run sì fún nímà ó sì kọ́ gbogbo ayé lẹ́kọ̀ọ́ àní ẹgbẹ̀rún kan àbẹ́ẹ̀rẹ̀ ní ọwọ́ pọ̀ jù ọgọgọ́rọ̀ ọ̀nà mẹ́wàá lẹ́yìn náà ó tún wá lé ọgọ́rùn mẹ́rin bẹ́ẹ̀ ni tún wá lé mẹ́rin ni wọ́n lọ gbé kawájú àná ìmọ̀ ọmọ tí ó sì ń sọ fún ẹ pé ohun tẹ́ ẹ gbé wá ṣé kí n máa sọ fún yín ni àgbẹ́ ilẹ̀ máa sọ kí n tó máa dá yín lóhùn ọlọ́ba mi ti fi mọ̀ ah, àwọn ìbéèrè náà a máa mẹ́nu bà díẹ̀ jẹ́ tó ló kú fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àwọn ìmọ̀ tó ìmọ̀ jìnlẹ̀ ní ẹwájú agbọ́ tẹnu bí ìṣẹ́jú díẹ̀ tó kù ẹ jẹ́ ká tún gbọ́ díẹ̀ bí láti bá ti bẹ̀rẹ̀ wí fábírí ní à ń ṣe hí náà àwọn àbẹ́rẹ̀ tí ń bi ànábìrẹ́ o tí àbìlá ọmọ sàlámì ṣáájú ó níra Muhammad sọ́lá ó ní fún a nírò kan nǹkan kan tí ó jẹ́ nǹkan kan wà á ṣe é bá je àti nǹkan kan tó yẹ pé apá kan nǹkan kan ló jẹ́ àti nǹkan kan tó yẹ pé nǹkan kan ò ní tán nínú rẹ̀ ẹgbọ́ bẹ̀rẹ̀ fàábírí ní aṣẹ́hí láṣẹ̀hùn ẹ fún mi nírò wọ́n ní káàrẹ̀ bí ò sọ wà á ń ṣẹ́hí báàlù ihe àti nkankan tó jẹ́ apá kan nkankan wà á ń ṣẹ́hí láyá fúnná nínú ṣẹ́hú àti nkankan tí nkankan ò ní tán nínú ẹ̀ wọ́n dàbí òwe gbogbo ẹ̀rọ láà fi mú sí ọlọ́ kí lànà yìí rí. kọ́lá yabna sàlámì. anábì ní abdullahi ọmọ sàlámì. ṣe ń ó ní ò ní nǹkan kan tí ọ̀jẹ́ nǹkan kan tó bí ń léèrè ọlọ́ba àwọn ti fi mọ̀ ọ́n. ó ní náà láyé o. yàtọ̀ ha. ìdẹ̀ra bí ó o. wọ́yà mútu àlù ha. gbogbo ẹni tí ń bẹ láyé ha. gbogbo tí ń bẹ láyé ọmọ wàá ayé ni nǹkan kan tí torí pé gbogbo òdẹ̀rẹ́ abẹ̀yẹ ọ̀tàn ẹni tí ń bẹ́ mi ò ìmẹ́lẹ̀ ẹ̀bẹ̀ náà kú ọdún wá wọ́n mọ̀ ṣe hú ó ní rí ètò bẹ̀rẹ̀ pé kí ni apá ó ní náà ni ìdúró gbogbo àwọn ẹ̀dá ọjọ́ bá dò ní ojú kan náà ojú kan ṣoṣo láàdò sí láti wá ṣírò ṣẹta sí láyé a ṣírò rẹ̀ o a sì sáyé lẹ̀bàṣìbà gbogbo ń bẹ́ wá sì kójọ láyé kójọ lọ́nà ẹ̀tọ́ o wà tèmi

wànàrù láyá ń kọ́ ní àdábùhà iná ọlọ́run sì rèé ẹni ọba bọ́ bẹ́ẹ̀ ìyá abẹ ò ní kú o ìyá abẹ ò ní tán o. kọ́lá sọ̀dá yá mọ̀ ìrẹ́ mọ̀ọ́mọ̀ tó ó kù ìṣẹ́jú márùn-ún láàrin ìṣẹ́jú márùn-ún tó kù ẹ jẹ́ ká gbọ́ ìbéèrè níwọ̀nba ẹ̀wọ́n ìbéèrè sọ wípé ṣé ó dáa kí wọ́n ṣe ọdẹ ìyàwó kí wọ́n lẹ́yìn ìgbà tó lè ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wọ́n kéde pẹ́sì aládùúgbò wọn yóò máa rẹ́ yọ̀nù ẹ̀yọ̀nù ẹ̀yọ̀nù bóyá yọ̀nù àwọn àgbà ẹ̀yọ̀nù ayé béèrè ẹlẹ́ẹ̀kejì sọ wípé ẹni tó fẹ́ wọ kọ́pẹ́sì fún mùsùlùmí wọ́n mọ́ eh, káàdì owó tó gbé yọ gba káàdì àti kò ní èdè kankan òun tó tó wọ community building account pé owó yẹn ṣe lápèjúwe tó bá ń fi ẹgbẹ̀rún mẹ́wàá lẹ́ yóò fún ẹgbẹ̀rún yóò wà máa dá padà ní oṣù wọn kò tẹ́lẹ̀ níbi wọn wọ káàdì yóò gbà àti kẹ́lẹ́ òṣèlú ìgbàlódé ìlú. ẹ bèrè ọkàn sí kọjá mẹ́ta bí ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹta bí ẹ bá ti sọ̀rọ̀ yìí nípa bí wọ́n ti máa ń wẹ jẹ́ nọ́mbà àti pé ọkùnrin tó bá sòtò máa lóhùn tó mọ́ obìnrin táwọn ìlú náà سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت عليم الحكيم ìbéèrè àkọ́kọ́ ọṣẹ àwọn àgbà yọ̀nú àwọn àgbà má tọ́ ọba rà tọ́ ọba fi wẹ̀ àárí ọ̀nà ọlọ́run gbogbo ohun tí ọlọ́run ọba sì fẹ́ téèyàn fẹ́ àpèjúwe ní ìsìn ńdọ́lọ́run ọ̀fẹ́ àwọn èèyàn sì fẹ́ ọwọ́ torí àwọn èèyàn ọwọ́ ń ṣe nǹkan ọlọ́run gan-an bínú sí ọ lórí tó ń ṣe. àwọn èèyàn tó tó wá ń torí rẹ̀ ṣéun náà tó fẹ́ kí wọ́n yọnu sí ọ ọlọ́run ó dùn sọ wọ́n dẹ̀ tí ó sì máa bínú sí ọ. wàá rè dọ́là yìí wàá bí balẹ̀ wà rọ́ mọ́ni àṣẹ àkàlẹ̀ mọ́ ọ̀la wàá rí dọ́lẹ̀ àbí. ẹ ṣeun afọ́nimọ̀ táàmù ẹ tó wá ní kọ́lẹ̀ kan. wàá mú rè dọ́là yìí wàá bí balẹ̀ wà rọ́ mọ́ni àṣẹ àkàlẹ̀ mọ́ ọ̀la wàá rí dọ́lẹ̀ àbí afọ́mọ̀ ká wọ́n tilẹ̀ àrírí gbogbo wáàsí ló fi gbogbo ẹ̀sìn onífàbùkírí làlà ìyọ́nà ọlọ́run ọmọ wá o bàágí bá lè wà rà ẹni ọgọ́jì nínú ẹ̀dá ó náà ni ẹni tí ń wá ìyọ́nà àwọn èèyàn lórí ti ọlọ́run ọ̀fẹ́ ìyọnú ọlọ́run ní kọ́ máa wá ọṣẹ ìyọnú àgbà tó bá wẹ̀ ọlọ́run bínú ọ àwọn àgbà tó tó wá fẹ́ wọ́n yọnu ọ àwọn náà tún wá bínú ọ ọwọ́ máa kórìíra síbi ó dè mu tọ́lá ti ń àlùbáríkà ara rẹ ọlọ́wọ́ kò kọ́ àwọn tó kí wọ́n yọnu máa bínú sí yọnu àgbà tó níní jẹ́ yọnu àgbà. a ní ọwọ́ yọnu ọlọ́run kó fi ń ọ̀fẹ́ lẹ̀ tí mo ọ̀hún wà. kí n náà yọ ọ́ kàn máa dàrú sí àwọn àgbá bọ́ọ̀lù ń jọ ọlọ́run ọkàn yọ yọwọ́ kò lọ́rùn rẹ ọlọ́run mọ́ kò lọ́rùn wa ya sí ìyọnú kan tó rí jù ọlọ́run lọ bá ẹni tí ọmọ ẹwọ cooperative òdòdó ní owó òwò ẹgbẹ́ àtowó káàdì tó wọ́n ní gbogbo ọgbẹ́ láti gbé kalẹ̀ alimusulimọ́nà aláṣùrùtì àwọn mùsùlùmí wọ́n wà lórí májẹ̀mú tí wọ́n bá jọ tí wọ́n bá fọwọ́ sí májẹ̀mú tí wọ́n bá jọ fọwọ́ sí orí ẹ̀ náà lẹ́wà ṣùgbọ́n gbogbo ń jẹ́ ń lè mú èlé wá rìbá ọlọ́run ti ṣàlàyé o bàbá yáàyàn ní nǹkan bá a bá yá aláàgbà padà o a gbọ́dọ̀ jì ó lé o tó bá lé ní ń pè ní rìbá o gbogbo mọ́jẹ̀mú tẹ́ bá jọ wá fi lélẹ̀ alimusulimu náà aláṣùwò ti ní àwọn mùsùlùmí wà lórí mọ́jẹ̀mú tẹ́ bá jọ gbé kalẹ̀ wallahu ahlam

bó ṣe wà nínú àmì bàlágà fóbìnrin àti pé kí ó rí irun ní àwọn àyè tí irun ti máa ń hù àmì bàlágà ni tí ọkùnrin bá ti wá lálàá wípé òun ní àṣepọ̀ pẹ̀lú obìnrin tí nǹkan ọmọkùnrin bá ti jáde lára rẹ̀ ó ti dọ̀rọ̀ èèyàn kọ́wẹ́ bá a ṣiṣẹ́ ń wọ jánábà ọ̀nà tọrọ rọrùn ni iṣẹ́ àkọ́kọ́ ọkọ̀ sọ̀nà tó tó ọ̀tá bà lẹ́yìn tó ti lo bàtẹ́ ọ̀tá bà ní ààyè tó yẹ kó ti tábà nídọ̀tí jáde lẹ́yìn náà ó ṣàlùwàlá bá a ṣe ṣàlùwàlá àmú kíkí tí ó péye dáadáa lẹ́yìn náà ló da omi sí orí rẹ̀ lẹ́ẹ̀kínní wọ́n fọwọ́ gbó dáadáa ó tún lẹ́ẹ̀kejì wọ́n fọwọ́ gbó lẹ́ẹ̀kẹta wọ́n fọwọ́ gbó lẹ́yìn náà lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n fọwọ́ gbó délẹ̀ lẹ́yìn ti ṣe báyẹn tán bá lọ bẹ́ẹ̀ náà gbogbo ndị tẹ́ wá pè ní wẹ̀ wee musa jẹ́ wẹ̀ mùsàbù suna jẹ́ wẹ̀ súnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá a ṣe máa ń wẹ̀ nù bá sì ọba àwọn ti ọṣẹ hundred naira kó hó gbogbo ara kó tán náà àfi kọ́ ọ̀wẹ̀ báyìí níbi sì ni àwẹ̀ tó bá tẹ̀ wá àwẹ̀ tán tó bá tún fẹ́ lo ọṣẹ ó sì ń dà bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń ṣe nìyẹn àti ọlọ́run ní kéèyàn wẹ̀ jámẹ́bà o jámẹ́bà tó sì máa wẹ̀ kọ́ máa jẹ́ tẹ̀tọ́ o ẹni tó bá ṣe panṣágà tó o bá lọ wẹ̀ jámẹ́bà àlùbáríkà ara rẹ lọ́wọ́ dànù wọ́n ní jẹ́rẹ́bà tó máa rọ̀ máa jẹ́ tó. bàbá sì ti sára tó ọ̀wẹ́ yá ànámọ̀ ní bí mọ́ra bàbá yìí gbogbo ẹ̀ ni ọlọ́run rí o ọlọ́run ó sì béèrè o ẹ tẹ́wọ́ àdúrà ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o ọba tó ọ̀tọ̀ asọ́nà Islam àlè dọ́nà mà tí ìbá ṣe pọ́lọ́run lọ́tọ̀ asọ́nà náà àfọlá rẹ bẹ ọlọ́run mọ́ṣúwà ló jẹ́ kí àṣetánì ọ̀lágbára àti ṣùwà lọ́nà yàtọ̀ ọ̀nà náà ti sí kàṣùwà jẹ́nà lọ́sùlẹ̀ fa a máa lọ báyìí tó nípa tó ju ẹ̀wù ni lọ kó fi rọ́kiri ká wa ẹnìkọ̀ọ̀kan wa rọ́kiri wa gbogbo ọ̀nà máa fi sọ wa wà lójú oorun yóò wà wà fi sọ wa yá bá lé dáadáa o. èmi ọ̀ka ṣúwátì fàtíà bọ́ọ̀lù ẹnìkọ̀ọ̀kan rán bá tún kàn kàṣọ fọlọ́ olúwa ní wàá ṣòro kọ́ọ̀là fún àwùjẹ àrùbí náà wà lẹ́nu ìdájọ́ sọ̀rọ̀. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين